Hello everyone. Welcome to Yoruba Simple. How are you doing? Today, let's talk about food in Yoruba language. Food. Oúnjẹ. Oúnjẹ. Oh, I need somebody to interpret. Who's gonna help? I will. Give me I five. Thank you. You're welcome. O ṣé. Kò tọ́pẹ́. Good girl. I'll speak English. You speak Yoruba. Are you ready? Yeah. Are you ready? Yeah. Yes. I'm hungry. Ebi ń pa mí. Ebi ń pa mí. I want to eat. Mo fẹ́ jẹun. Mo fẹ́ jẹun. What do you want to eat? Kí lo fẹ́ jẹ? Kí lo fẹ́ jẹ? I want to eat amala and ewedu. Mo fẹ́ jẹ àmàlà àtàwédú. Mo fẹ́ jẹ àmàlà àti ewédú. Yum yum yum yum yum. Yummy in my tummy. I'm full up. Mo ti yó. Mo ti yó. Do you want water? Ṣé o fẹ́ omi? Ṣé o fẹ́ omi? I want water. Mo fẹ́ omi. Mo fẹ́ omi. I don't want water. Mi ò fẹ́ omi. Mi ò fẹ́ omi. Thank you. Ẹ ò ṣé. Ò ṣé. Good. Can you sing your Yoruba uh, food nursery rhyme for the viewers? Yeah. Let me show them. You sing while I show them. Ebi mí, mo fẹ́ lọ wá nǹkan jẹ. Ebi mí, mo fẹ́ lọ wá nǹkan jẹ. A morning bready cheesy, bready resin salsa, do pedro market, a morning bready cheesy. Let's sing together now. Ebi ń for me. mo fẹ́ lọ wá nǹkan jẹ. Ebi ń pa mí, mo fẹ́ lọ wá nǹkan jẹ. Ọmọ oní ti dé búrẹ́dì rẹ́sì ń ta sánsán àdùkẹ́ jùmọ̀kẹ́ ọmọ ní búrẹ́dì ti dé ọmọ òní búrẹ́dì ti dé búrẹ́dì rẹ́sì ń ta sánsán àdùkẹ́ jùmọ̀kẹ́ ọmọ òní búrẹ́dì ti dé gbà ohun. Thank you for watching. Like, share, and follow our page on Facebook. You can also subscribe to our channel on YouTube. Thank you for watching. Bye. Ó dàbọ̀. Ó